ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وبارك على محمد وعلى آله وأصحابه ومن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته فلا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وإياكم من النار Ọdúkẹ́ fún ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ọba alágbára ọba tí ò láfiwé ọba tí ò láfijọ́ adúpẹ́ fún ayìí atọrọ àánú rẹ̀ atọrọ ìrànlọ́wọ́ rẹ̀ atọrọ ìdáàbòbò àti ìṣọ́ lọ́dọ̀ Allah tó níbi aburú ṣe pọ́ọ̀nì ẹni ẹ̀kọ́ ẹni ìgbé tọrọ ìdáàbòbò àti ìṣàrẹ́dọ̀ ọlọ́run kò níbi aburú ẹ̀mí wa ajẹ́rí pé kò sí ìgbẹ̀sà tó lẹ́tọ̀ láti máa sì àti Allah subhanahu wa ta'ala ajẹ́rí tánàdùwà Muhammad sallallahu alaihi wa sallam ẹrú ọlọ́run ni bíṣọ́ ọlọ́run ni abẹ́ ọlọ́run nínú ọlọ́lá rẹ̀ kó a ṣàlékún tẹ́ àti ìgbẹ̀ fánàbíwa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará lè àwọn kọ̀hábà rẹ̀ àti gbogbo tí bá ń tẹ̀lé lánà náà Muhammad sallallahu alaihi wasallam ti ورحمة الله وبركاته àwọn ọ̀pẹ́ni fún ọlọ́run ọba ọba tí ó tó kádàrà bíbẹ̀ wa bí àsìkò táwà rí ìkan nínú àwọn ọjọ́ nínú oṣù alágbàtà oṣù abìnrin oṣù ọmọdọ́rọ̀ oṣù kẹ́ oṣù ìbẹ̀rẹ̀ oṣù àforíjì oṣù tọ́lá mọ́ ń yọ àwọn ọmọ èèyàn kú nínú ọmọ ẹ̀nà oṣù tọ́lá ń bẹ ṣẹ̀rí pọ́ọ̀lù tọ́lá ń bẹ mẹ́lẹ̀ àti àwọn ọmọ ogun rẹ̀ oṣù tọ́lá ń tilẹ̀kùn náà tó sílẹ̀kùn àjẹ́ náà tí wọ́n ń retí àwọn olóògbò àǹfààní yìí láti di olóríire